إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعو قسم الله وبا àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tọ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ ọ̀kẹ́yàmà abẹ́lẹ́wọn kò fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn. gbogbo àwa tí a jẹ́ sí ètò àdínà Yusrun gbogbo wa ni a sọ eléyìí ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù Ramadan tí àdéhùn yóò sọ̀rọ̀ tí a ń ṣe ètò ìbáraẹnisọ̀rọ̀ níbẹ̀ àkókò ọ̀rọ̀ wa tí a bá gbàgbé wọn náà ni àlùṣekù àwọn ìwọ̀ so ní àná so a ṣàlàyé nípa ìwọ̀ ọlọ́run ọba ṣàkùlọ so àwọn n'i àkọ́kọ́ wọn ni ìwọ̀ tí a gbọ́dọ̀ mọ̀ tó sì tí a sì gbọdọ̀ ṣe fún ọba adẹ́dà òun náà ni wọ pé kí a máa sìn ká máa sìn ká máa mú orogún ká máa ṣe ẹbọ pẹ̀lú olúwa ọba náà. àwọn ṣàlàyé pé ara ọ̀nà tí ó jẹ́ ọ̀nà gbòógì lọ́lá tí a máa ń gbà sin ọlọ́run òun náà ni ká máa képe ká máa bẹ̀ẹ́ kọ́lá ká mọ́ bẹ ẹlòmíì ká mọ́ képe ẹlòmíì so mo sì mú àwọn àpèjúwe wa lóríṣiríṣi so kọ́lá ká mọ́ wò pé láwájá ìyá ẹni ọlọ́run ní ẹ̀jẹ̀ ká mọ́ pé bóyá pé ká pè kan ọlọ́run ní àbí ká máa dá a lọ́tọ̀ pé kó ṣe nǹkan fún wa so kò dá ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bọ́ náà ni irú nǹkan báyẹn ń já sí so mo wá ṣe ní àdéhùn fún wa wípé tábà ti ń ṣe àlàyé àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan pẹ̀lú ògùn ọlọ́wọ́ ọba màá sì máa mú ọ̀nà tó tọ́ tí ó yẹ ká rìn nípa ìṣe ọlọ́wọ́ ọba ìfún ní ẹ̀tọ́ rẹ̀ so ẹ̀rí pé a ti fa àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà ṣẹbọ pẹ̀lú àdúà ẹ̀wà rẹ̀ báwo la ṣe wá máa ń ṣe àdúà so àdúà ni pé ká béèrè nǹkan tí a bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba inú ọlọ́wọ́ ọba sì máa dùn ní ọlọ́run máa ń dùn ẹ máa ń dùn mọ́lọ́run kí èèyàn máa béèrè nítorí yẹn fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí so kí èèyàn máa béèrè gbogbo nǹkan gbogbo nǹkan anabi sallallahu alaihi wasallam ó ní fa idha sa'alta fas'alillah tó bá fẹ́ béèrè nǹkan wọ abdullahi bin abbas lànà yìí kọjú sí tó pé ọ̀rọ̀ bí anabi ṣe kọjú sí gbogbo mùsùlùmí nílànà bí n bá sọ̀rọ̀ kí wá ìdá sa'alt tó bá fẹ́ béèrè nǹkan fas'alillah ọlọ́run ni kò ti fẹ́ béèrè ẹ̀rí àwọn afọ àkànná máa sọ pé tó bá fẹ́ sagbé fa'idha sa'alt tó bá fẹ́ sagbé fas'alillah sí agbé rẹ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yẹn ni pé tọrọ tó bá ń fẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba tó ọlọ́run ọba gẹ́gẹ́ lọ sọ pé wa qala rabbukum ud'uni astajib ẹ pè mí ẹ béèrè ní bá fẹ́ lọ́dọ̀ mi. so màá ṣe fún yín astajib lakum màá da yín lóhùn nígbà bá fẹ́ ń ṣe fún yín ọlọ́run ọba anabi sallallahu alaihi sọ pé inna Allaha yaghdabu idha taraka al-'abdu du'aaha ọlọ́run ó sì máa bínú ṣẹ̀dá nígbà tó mi nìyẹn bá ní ìbẹ́ lọ́run mọ́ kò ṣe ní ayé ọmọ ènìyàn bọ́lọ̀ ń ṣe wa a máa nídìí ká máa béèrè nǹkan tó wá ìyẹn ó gbé bùkátà yẹn lọ sọ́dọ̀ ẹni tí ò tó ọlọ́run ni ọ̀dọ̀ ẹ̀dá ọlọ́run náà ló gbé bùkátà yẹn lọ sọ̀tọ̀ kí wọ́n á dúró lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé òun ló dá ọ kó bìẹ́ kó kó kó kó ṣe pẹ́pẹ́ ń fúrú fún ẹ lọ́lọ́run fi ní pé tẹ̀ bá ń bẹ ìmí ọlọ́run ọba ẹ máa bẹ̀mí ud'u rabbakum tadarru'an ud'u rabbaka ud'u rabbakum tadarru'an wa khufyatan lọ́n tẹ̀ bá ń ẹ máa bẹ̀ mí pẹ̀lú tàdọ́rọ̀ àn ìyẹpẹrẹ ara yín ìrọ̀ráwọ̀rasẹ̀ ìjúpájúṣẹlẹ̀ fọlọ́run ìrírẹ́ ni pé ẹ̀jẹ̀ nǹkan kan wàhúfìyàtàn ẹ̀sìn máa sọ jẹ́ẹ́jẹ́ ẹ̀rẹ̀ arábàṣí máa ń bẹ ọlọ́run ọba léyìí tó àkí ń pariwo ẹ̀ pariwo ọlọ́run ẹ̀ ké pé ní Allah níjọ́ táwọn kan ṣe rí ẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ah, ànábì ẹsẹ̀ kan lànábì kírun wa wípé innakum la tad'una as-samm níbi ọba tẹ́ ń pè kìí ṣe as-samm kìí ṣe ní tẹ́jú rẹ̀ di wala abkam kìí ṣe ní tí ọ̀gbọ́n tẹ́ ń wí kódà wala ghaib kìí ṣe ní tí ó jìnà sí yín kìí ṣe ní tí kò sí nítòsí yín innama tad'una sami'an qariban. ẹni tẹ́ ń pè ọba tó ń gbọ́ yín ni ó ti súnmọ́ yín ẹ̀rí bí ẹ ṣe máa ń bẹ ọlọ́run ọba nìyẹn bí ẹ ṣe pariwo rẹ kò kí ń ṣe ìlànà tànàbí sallallahu alaihi wasallam so kò kí ń ṣe ìlànà tànàbí ni kí wọ́n pariwo ọlọ́run so ẹ̀rí pé náà lásán fún wa àdìsí àbí Muslim ipe aqaribun huwa am ba'idu huwa ó ní aqaribu huwa aba'idu huwa kó sọ́nà wọn bá jìnnà ni fánù náà dí yìí káyà máa pariwo rẹ̀ tó ká máa pè é am qarib bó súnmọ́ wa fánù náà jì yìí ká máa bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́wọ́n bá ó súnmọ́ yín ju ọkọ̀ ọ̀run nǹkan ọ̀gùn rẹ̀ lọ ẹ̀rí tá a bá fẹ́ pè ọlọ́wọ́n ọba ká pè é pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà ká pè é pẹ̀lú orúkọ rẹ̀ gangan hmm. walillahil asmaul husna olúwa ní òun ní àwọn orúkọ tó rẹwà fad'uhu biha orúkọ yẹn ni ẹ fi pè mí orúkọ yẹn ni ẹ fi pè mí ọlọ́wọ́n ọba so ẹran tẹ́ bá fẹ́ bẹ̀ mí orúkọ yẹn ni ẹ fi bẹ̀ mí so ọ̀nà kejìlélẹ́yìí ní ọ̀nà tí èèyàn fi ń bẹ ọlọ́run orúkọ ọlọ́run pé èèyàn ní pé ọlọ́run ó ya Allah ya Rahman so adékèyàn ó wo bùkátà tí ó ṣẹlẹ̀ síyàn ìṣòro tó ṣẹlẹ̀ síyàn bí ẹ wà nínú nira ẹ wà nínú nira so yẹn ni pé tí ara níyàn kẹwàá ni wọ́n ọlọ́run ò wọ́n ọba tó ṣe pé wọ́n ọba ọlẹ́dẹ̀ẹ́ ọba tó máa ń ṣe ẹ̀dẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni pé yá ọ̀rọ̀ òòf wọlọ́ba tó kọ́ máa ń láàánú tó máa ń ṣẹ̀dẹ̀ yá ọ̀rọ̀ ṣèyẹm wọlọ́ba oníkẹ́ tó máa ń kẹ́ ní taraba ni so kí wọ́n fi bẹ́ẹ̀ lọ́n pé irham ni ọlọ́run bá kẹ́ mi irham ni ọlọ́run bá ṣàánú mi sórí eléyìí ìlànà tí anabi sallallahu alaihi tó là kalẹ̀ fún wa lélẹ́yìí tí a máa fi ń bẹ ọlọ́run ọba so kí mùsùlùmí kó pe ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ tí ń jẹ́ àbí pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ ìròyìn olùwọ́ bá ní ní jẹ́ pé ah, ọba bákan náà a kì í pe ọlọ́run pẹ̀lú orúkọ tí olùwọ́ bọ̀ sọ́ra rẹ̀ olùwà ó kọ́ bá ọba kẹ́nìkan wá ní òun òun gbé orúkọ kan dé ń pè ní làásọ́mì ìrìkẹ́ni ismaila azọ́mì kẹwàá béèrè pé ṣé olúwọba ni ó pinra rẹ̀ báyìí kẹwàá ní àwọn onímọ̀ kan náà gbé jáde àà kí wọ́n bá wọn pè tí ọba ti rí pé olúwọba ń jẹ́ bẹ́ẹ̀ nínú Qur'an gbogbo ẹni tó bá fẹ́ fún ọ ní orúkọ ọlọ́run jí kó fi hàn nínú Qur'an tí o bá fi hàn jókòó fi hàn nínú àdìsá nàbí sallallahu alaihi wasallam ibi láti mọ̀ pé gbogbo àwọn ẹni tó káde lọ́dọ̀ àwọn tó láwọn ń ṣe náà ń kàlé àwọn ń ṣe ismu láìla àwọn sọ́ni àwọn ń ṣe àsọ̀rọ̀rọ̀ orúfì àwọn ń ṣe ilmùlà òfáàkì àwọn fi ń yọ ókọ ọlọ́wọ́n ba wàláhì àdánwò ńláńlá ni nínú ẹ̀sìn yìí o àwọn lẹ́mọ̀ gbọ́ tọmọ ní àhámù sàkákù aláwùyá ó kọ́ ní mọ ìtumọ̀ rẹ̀ tẹ̀ní mọ̀ pé ti ń jẹ́rìí ẹ̀ní mọ̀ ìtumọ̀ èdè yẹn ẹ̀ní mọ̀ túnmọ̀ rẹ̀ sórí ọkọ̀ báyìí yẹn fi pè ọlọ́run ọba o so nǹkan mi lè ọmọ pè tẹ́sí mọ̀ rọ pé ọlọ́run ọba lẹ̀ ń pè so ìlàhádù ni ìlàhádù ẹni pé ìfi tí ò sí inú kọ́ ọlọ́run kí ẹ̀ máa fi pè ọlọ́run so ọlọ́run ọba bínú sí nǹkan báyìí lọ́nà fi ni wọ́n bẹ̀rù lẹ́rí náà yọrọ ṣèdúró náà sí àsìmá ìhí lọ́wọ́ ṣe eh, àwọn tí àwọn tó ṣe pé wọ́n ń ṣe wọ́n ń fi nǹkan kí nǹkan bọ́nú ẹ̀mí orúkọ ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ ìgbésẹ́wò náà máa kánú ìyá àmẹ́lú olúwa ní à wọ́n padà gba ẹ̀san iṣẹ́ wọn tí wọ́n ń ṣe yẹn o gbogbo wọn tó ń pè ọlọ́wọ́n ọba ní orúkọ tí ò jẹ́ àbí òun pèpè púpè olùsọpọ́lọ́ ló ń pè bàkàmọ́dù jàlèjálù <laughs> eh, eh, àìtọ́lù gbogbo oríṣiríṣi kọ́wa ni ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ tó gbúrú eléyìí kí wọ́n ṣàkíyèsí ara èèyàn mọ́kọ́ náà bá ní ọkọ̀ tí ò jẹ́ kí wọ́n kọ́ sínú wàhálà tó bákan náà àgbà tí wọ́n bá ń pe ọlọ́run ọba kí wọ́n jẹ́ kó dáhùn lójú pọ̀ lọ́run yóò dáhùn àdúrà yàn sórí ní ṣókí nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú pípe ọlọ́run ọba tó ọ̀nà kejì tí ìyẹn tó mọ tó ń fi ń mọ ọlọ́run tí wọ́n fi ń sin ọlọ́run tí ó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run hmm, ẹ̀tọ́ ọlọ́run ẹ̀rí pé ọ̀tọ̀ ẹ̀tọ́ tá lákọ̀ọ́kọ́ tá mú wá òun náà ni ẹ̀tọ́ ìpè ká máa bẹ̀ ká máa tọrọ tá à ń fẹ́ ẹ̀tọ́ kejì òun náà ni ṣókòlélà ẹ̀rí ẹ̀tọ́ ọlọ́run ni ká dúpẹ́ fún hmm, ká dúpẹ́ fún lórí àwọn oore rẹ̀ tó bá ṣe fún wa ẹni tí ó bá fẹ́ fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ ní ẹ̀tọ́ ọlọ́run ó lẹ́nu kí o dúpẹ́ fọlọ́run ọba so kí wọ́n máa gbó kó olúwa yìí á á olè rẹ̀ pọ̀ tó ṣe fáwọn mẹ́rin ènìyàn wallahi bó ìṣèlú náà nìyẹn lọ́lọ́run fi ń sọ fún wa náà Kùránì pé wa in ta'uddu ni'matallahi la tuhsuha olúwa ní ṣe rí àwọn àtẹ́tí mi ọlọ́run bá ṣe fún yín tẹ́ bá jókòó tẹ́ ní kẹ́ máa kà kẹ́ máa kà kẹ́ máa kà àwọn ìkẹ́ mi la tuhsuha olúwa ní ẹ̀ lè kàtàyányán ẹ̀ kẹ́ni ẹ̀fẹ́ ka gbò kẹ́tí ní ọlọ́run sí fún yín olúwa ni kò sí ẹni tí làákà rẹ̀ gbé tó dáwọn ìkẹ́lẹ́ nígbà tó ṣe pé èèyàn gan ní mà pé kẹ́ ọlọ́run ni nítorí tí èèyàn bá ààyè gbà ní máa ń ṣàlàyé ìkẹ́ ọlọ́run bá mi fún yàn àsìkò ní máa ń ṣàlàyé àbí ìṣẹ̀lẹ̀ nígbà míì òní máa ń ṣàlàyé ìkẹ́ tọ́lọ́wọ́ bá ṣe fún yàn pé èyí àṣàrà ìkẹ́ ọlọ́run tó lélẹ́yìn náà jẹ́ kí ọlọ́run alẹ́ ti pẹ́ kàn ẹ wo bóyá bíi àgbà ti COVID covid nineteen tó ṣẹlẹ̀ Allahu Akbar nígbà yẹn ọ̀gálùkù mọ̀ pé áá àṣé kíyàn ó rìn jáde kọ́ rìn jáde àṣé ìkẹ́ ọlọ́run tó ní la ilaha illallah wọ́n ní kó ọ̀gálùkù gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ kankan ẹ gbọ́dọ̀ jáde ọ̀gálùkù wa máa yìí so mẹ́wù ọ̀gálùkù wa máa yìí ti ń jẹ́ àlàáfíà ọ̀gálùkù máa yìí ti ń jẹ́ jíjáde bọ́ta so àsìkò yẹn ló ṣàlàyé pé ah, àṣẹ ara ìkẹ́ ọlọ́run tó ni mo fẹ́ jáde kó sì lọ kó sì tún wọlé padà àṣẹ ìkẹ́ ọlọ́run ni so bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run fi ní pé àlétẹ́bálẹ̀ fẹ́ máa ka gbogbo àwọn ìkẹ́ tí ìmọ̀ ọlọ́run bá ṣe fún yín náà tó so à ẹ̀ lè ka tán o náà ni omi yẹn gbọdọ̀ jẹ́ ní tí yóò máa dúpẹ́ fọlọ́run ọba kúrò tó bá ṣe pé gbogbo nǹkan tó ń ṣe hefbo ló fẹ́ jẹ́ anabi sallallahu alaihi wasallam tó jẹ́ pé ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ gbogbo ń tó wá náà kọ́ lórí àwọn sọ̀hábà rẹ̀ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí wọn gbogbo nǹkan tí wọ́n wá nǹkan ni wọ́n rí gbọ́n ni wọ́n ṣe wá fẹ́ ní gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́ lé ayé náà ni wọ́n fẹ́ rí so ẹ̀mọ́ orí tó pọ̀ jù tí yóò sì béèrè lọ́dọ̀ ọlọ́run òun lọ́lọ́run ṣe fọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn nǹkan kéékèèké nǹkan ọ̀kan méjì mẹ́ta tí yẹn bá ń bèrè lọ́dọ̀ ọlọ́run tí ò sí fún yàn yẹn gbọ́dọ̀ wá wò pé á ah, ọlọ́run ọba yìí mi ní dúpẹ́ fún ọmọ o sọ ẹnìyẹn ti fẹ́ sàbò sínú ọlọ́run ò ní gbà kọ́dọ̀ ọlọ́run fi àbùkù kan rẹ̀ ní báwọn lọ́fin sọ pé wà máa ń bi kún mi ní ni'matin famin Allah olúwa ní iṣẹ́ rí tó gbọ́dọ̀ yé yín wọ́n pé gbogbo ìkẹ́ tí wọ́n bá ń ṣẹlẹ̀ sí yín mọ̀ pé àtọ̀dọ̀ ní ọlọ́run ọba ni o gbogbo àánú gbogbo ipò gbogbo oore tẹ́ ẹ bá ti ń rí hmm, àfi kẹ́ ẹ mọ̀ pọ́lọ́ ní o thumma idha massakum durru fa ilayhi tajharun kọ́lá tá burú bá ṣe yín ẹ̀ kọ́lá lọ́nà ẹlẹ́tọ̀ kìlọ̀ ẹ̀ níbi kan tẹ́lẹ̀ kìlọ̀ ẹ̀ níbi kan tẹ́lẹ̀ kìlọ̀ ọlọ́wọ́ bá sọlẹ̀ nínú suratu Nahl àyà fifty three kí wọ́n má bẹ kum min ni'matin faminallah gbogbo ìkẹ́ tẹ́ báyìí lè rí lọ́tọ̀dọ̀ yín kẹwàá pọ́nà ló ṣe fún yín o ipa yín ọ̀ka o làákàyè yín ò gbé o ọgbọ́n yín ò gbé o ṣùgbọ́n náà ni pé gbogbo tọ́lọ́n bá ṣe níkẹ́ẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé ah olùwọ́ba yìí ìwọ ló ṣe é ṣùgbọ́n kan náà olùwọ́ba ní washkuru na'imatallahi in kuntum iyyahu ta'budun nínú suratul baqara àyà one àyà ilé yóò ti rí pé ah kọ́mi ènìyàn jẹ́ ni tí ó ń dúpẹ́ fọlọ́run àṣé ìbáradà ni lóòótọ́ àṣé ìjọsìn ni ẹgbẹ́ bá ṣe ṣàlàyé pé àdúrà ìjọsìn ni ẹ̀tọ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà ni kéèyàn ó dúpẹ́ fọlọ́run náà ìjọsìn ni ìjọsìn ni ọlọ́run fi ní pé washkuru ni'matallahi ẹ̀rí pé aṣẹ́nu olúwa ni ẹ máa dúpẹ́ lórí ìkẹtẹ́mi ọlọ́run ọba ṣe fún yín in kuntum iyyahu tó bá ṣe pé ọlọ́run ọba yìí ẹ bá fẹ́ ṣetán láti máa jọ́sìn fún tó túmọ̀ sí pé ìdúpẹ́ fún ọlọ́run ọba ọ̀nà tí mùsùlùmí máa fi ń sin ọlọ́run ọba rẹ̀ ni tó a gbọ́dọ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba lórí oore rẹ̀ tó ṣe kódà káwọn máa rí nǹkan kan tó ń jẹ́ aburú lọ́dọ̀ tiwa pé ah kíní yìí ah aburú ló sì o ó gbọdọ dá lójú pé ọba yìí kí a ọba tí kò ní ṣàbòsí fún ọ ni hmm, ọba onídọ́gbadọ́gba ni ọba tó ṣe pé ọjà aláàánú fún ẹrú rẹ ni eléyìí ọmọ ènìyàn tọmọ ènìyàn fún ọba ni bákan náà ló bá ń sọ náà yáyà olúwa ní àwọn ènìyàn tẹ́ rí yẹn ya'rifuna ni'mata Allahi thumma yunkirunaha wa aktharuhumul kafirun olúwa kó mọ́sálà wa olúwa ní ẹ̀ṣẹ́ ráwọn èèyàn ya'rifuna ni'mata Allah wọ́n mọ̀ mọ̀ ìkẹ́ ọlọ́run wọ́n mọ̀ pọ́ lọ́wọ́ bá ló kẹ́ àwọn thumma yunkirunaha wọ́n sì jiyàn rẹ̀ ó jiyàn rẹ̀ ìpè náà ọlọ́run bá kọ́ ló ṣe ẹlòmíràn ní sọ pé ọlọ́run kọ́ ló ṣe àmọ́ indirectly lẹ́mọ̀ gbọ́ ipe ń sọ pé ọlọ́run kọ́ ló ṣe fún un tòtẹ́ bá ní ah, ọlọ́run ló bá ṣe ní àárọ̀ àìjọ àṣe wàhálà gan ni o àbí akẹ́kọ̀ọ́ ni o so sàdíkẹ́tì àpòsẹ́sì sàdíkẹ́tì ni o sàdíkẹ́lì yóò máa sọ pé àwọn tí wọ́n ṣáwájú àwọn bàbá àwọn àwọn wọ́n ṣe fáwọn àwọn ni ọlá àwọn làwọn ń jẹ́ o àwọn lọ́jọ́ kárí ọ̀nà gidi báyìí so olúwa ni ya'rifuna ni'mata Allah ẹ̀yin mi yàn ẹ sì mọ ìkẹ́ ọlọ́run thumma yunkirunaha àmọ́ ẹ sì tún máa takò pé ọlọ́run ọba kò ló ṣe fún yín ẹ máa lọ lè sọ pé lómi ló ṣe fún yín wa ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń jẹ́ láti mọ̀ pé ìdúpẹ́ ọba ṣùgbọ́n kálá ńlá ni o tí bá ti máa ń bẹ ọlọ́run lélẹ̀ ṣùgbọ́n òun láṣẹ wa máa ń dúpẹ́ fọlọ́run tí ó máa ń jẹ́ ìjọsìn tó yẹ ká ṣe fọlọ́run ọba wa tí ó máa jẹ́ ẹ̀tọ́ tá à ń fún ọlọ́run ọba ìdúpẹ́ fọlọ́run tọ́lọ́run bá ṣòro fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àkọ́kọ́ ní ènìyàn kó kọ́kọ́ mà nípa ọlọ́run ọba ló ṣe fún ẹ̀rì so ẹni tí wọn mọ̀ pé òun ló ṣe nǹkan fún yàn tó dáhàn lójú ah ìyẹn ti ṣe tó dáa àkọ́kọ́ ìgbésẹ̀ lélẹ̀ yẹn lẹ́yìn náà kí n ní ìgbàgbọ́ ipe oore yìí kò sí ẹnìkan kan tó lè gbà lọ́wọ́ yàn hmm, kò sí ẹnìkan kan tó lè dàrú nítorí ọlọ́run bá tọ́lọ́run bá ṣe ni ọlọ́run bá ní wàyí yẹn sẹ́fúkà lọ́hùn bìdúrín fàlà káàṣì fàlà ìlàhùn wàyí yẹn sẹ́fúkà bí khairin fàlà rọ́ọ̀dàlì fọ́tìlì yóò sí ibùbí yìí mọ́ ìyẹ̀ṣà ló wá tí mo bá fi ìnira kan mẹ́lẹ́ nìyàn kò sẹ́ni tó lè gbà á kó lọ́wọ́ mi tó lè ní kí dẹ́kun ọba bákan náà ẹni tí mo bá ní èmi ọlọ́run ọba mo fẹ́ dá ní ọlá kò sẹ́ni tó lè dá ọlá yẹn padà o tí ò ní ọlá yìí fi ìfẹ́ kọjá tiẹ̀ sólè yìí ìlú fi mọ̀ pé ah, ọlọ́run ọba yìí náà ní jẹ́ kí n dúpẹ́ fún un so bá a ṣe máa dúpẹ́ fún ọlọ́run tí wọ́n bá rí orí ọlọ́run àkọ́kọ́ ni pé sọ pé alhamdu tó sọ jáde lẹ́nu yẹn mo dúpẹ́ fún ọlọ́wọ́ ọba o alhamdulillah so ìyẹn ti ṣe nǹkan tí olúwa bá ń wá lọ́dọ̀ ẹ̀mí ẹ̀dẹ́ nìyẹn so nígbà míì ìyàmọ́ ìyàsẹ̀ alhamdulillah tán tuntun wa fi iṣẹ́ tọ̀ wọ́n ní kọ́ lọ́wọ́ bá ṣoore fún ọ ha o lè yí wa kún ọ lójú bí wọ́n ṣe náà ni pé ìyẹn lè ṣe sùjú de ṣùkìrì ẹ̀rí ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ní ìforíkanlẹ̀ ìdúpẹ́ fọlọ́run hmm. yóò foríkanlẹ̀ láti fi dúpẹ́ fọlọ́run ìforíkanlẹ̀ dúpẹ́ fọlọ́run ọba yìí kò ní bùkátà sí pé ọlálùwàlà ṣùgbọ́n kan náà kọ́lá kò ní ìdí kọjá pé gávàsì lè yọ kọjú sí ẹ gbogbo ibi tí ẹ bá kọjú sí ẹni tí wọ́n ṣáàtì foríkanlẹ̀ fún ọlọ́run ọba tó láti fi dúpẹ́ fún un díyàn sì wí lórí foríkanlẹ̀ ni pé subhana rabbiyal azim yẹn lè wí tó bá sì yẹn lè má wí nǹkan kan náà àmọ́ kò sí ti ó burú ń bẹ̀ tí yẹn ká forí kalẹ̀ òun ni tí ó ṣe kókó fún ọlọ́run ọba láti fi dúpẹ́ fún un so eléyìí òun ni ìgbésẹ̀ tí mùsùlùmí máa ń gbé láti fi dúpẹ́ fún ọlọ́ngbà tó bá rí nǹkan tí ó dùn máa bákan náà ọ̀nà tí wọ́n tún máa fi ń dúpẹ́ fún ọlọ́run ọba òun náà ni kí wọ́n wá lo nǹkan yẹn sí ọ̀nà tó dáa bí ọlọ́run bá fún yàrá láàfíà ní ìsìn kí n wá lo àlàáfíà yẹn sí ọ̀nà tó dáa tó jẹ́ pé ìtẹ̀láṣẹ ọlọ́run náà lèèyàn ń fi àlàáfíà yẹn lèèyàn hmm, fi ń ṣe àlàáfíà yẹn òfin lọ síbi tí olùwọ́ bá pààyàn láti kéèyàn lọ èèyàn máa fàlàáfíà jalè ọmọ fàlàáfíà fàjàgbà so bákan náà bí ọlọ́run bá fún yẹn ní owó rẹ̀ kí ọmọ wa ná síbi tó dáa kí ọmọ fi ṣètò ọlọ́run ọba kí ó fi tọ́jú àwọn mùsùlùmí mo fi tọ́jú àwọn tara bá ní àwọn aláàárẹ̀ àwọn aláìní ni wọ́n fún wọn sọ pàtàkì jùlọ bí irú àsìkò rọmọbọ́ọ̀nù yìí sórí ẹni yẹn tí ó ń ná owó síbi tí olúwa bá fẹ́ àkùnfà tẹ́ni bá ń pariwo pé ọlọ́run mo dúpẹ́ fún ọ o ọlọ́run mo dúpẹ́ fún ọ o so ọlọ́run ti mọ̀ pé ẹni yìí áá ah, ah, eléyìí ọba tí ẹni tó ń dúpẹ́ fún mi ọlọ́run ọba tí mo dá ni ẹni hmm, tí mo fún ní oore yẹn eléyìí mà sọ ọlọ́wọ́n bọ́ yóò ti yóò ti rí rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ pé ah ẹni tó tó máa yí wọlé tó ní ọlọ́wọ́n bá ṣe fún wọn. ẹni pé ọlọ́wọ́n bá gẹ́gẹ́ tó sọ ní la in shakartum nínú ọba wọn ó ní la in shakartum la azidannakum wala in kafartum inna idabi la shadid olúwa ni ẹ ṣe rí ọpẹ́ tí mo ní kẹ́ dá yìí in shakartum la azidannakum tẹ́ bá dúpẹ́ àlékún orílẹ̀ tó wọn fi gbà lọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá àmọ́ wọ́n láyé ń kẹfọ́rọ̀ tó ń tẹ́ bá ní ẹ̀ẹ́dúpẹ́ ẹ mọ iye orí tí mo ti fún yín èmi ṣoore fún yín ẹ̀yin fi ń ṣe àwòrú mo fún ọ lálàáfíà ń faláfíà jalè ń faláfíà hmm. ṣe ìsìnà ń faláfíà ṣe yahoo yahoo ń faláfíà ṣe kọ́tìmù ń faláfíà dayérú wọ́n ní ọkà fara ọṣẹ ọṣà ìmú orí orí tèmi ti ọ̀nà inna azabi la shadid olúwa ni máa retí ìyá mi ọlọ́wọ́n bá o bẹ́ẹ̀ ni ẹni tó lọ́wọ́ bá fún ní owó àbó fún ní ní iyì ó fún ní iyì ó fún ní epo lálá kàkà kó wá tẹ̀lé àṣẹ ọlọ́run ó tún wá ń fi ń yapa àṣẹ rẹ̀ olúwa bá ní à inna azabi la shadid ìyá mi tí ó jẹrú ẹ ìyá tí ó jẹrú ẹ nìyẹn ah ìyá tó máa lé ní o ìyá tó lé ní o tó mùsùlùmí yóò tó máa dúpẹ́ fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìmọ̀ ronú lórí àwọn orí yẹn kó máa wo ẹni tó ṣe pé wọn náà jù hmm, níbi orí. Nànàbí sallallahu alaihi wasallam ní pé la tanzuru ila man huwa fawqakum. Ẹ má máa wo àwọn tí wọ́n ń bẹ níwájú yín máa nípa orí ayé. Hmm, Ṣẹ̀rí tí wọ́n bá fẹ́ mọ fún Ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ ìdúpẹ́ àti kí wọ́n sán ọ̀nà kọ́nà wo ni màá fi máa rí ọpẹ́ dù àwọn ọ̀nà tí wọ́n fi ń dúpẹ́ náà ni pé má máa wo àwọn tí wọ́n ń bẹ níwájú rẹ máa níbi ọ̀rọ̀ ayé hmm. walakin unzuru ila man huwa dunakum ẹni tí ò tó yín òní máa wò orí ìgbà tí wọ́n nísìn ọkọ̀ ilé àfikàtún pé ọkọ̀ ilé ilé bí wọ́n bedroom flat kọ́ mọ̀ wá fojú bò pé ẹ̀ ah, kí ló ń ṣe fún wa àwọn kan tó yẹ pé duplex ńláńlá ni wọ́n kọ́ nǹkan tó yẹ pé ẹ́stéètì ẹ́stéètì mi nílẹ̀ ẹnìkan ní àwọn míì ẹnìkan dá ẹ́stéètì ní kílà wá níyì so a yóò lóyún ànábì ni mo ṣe bẹ́ẹ̀ wàláìkì ni wọ́n bẹ̀rù lámọ́ ní wọ́n dùn lọ́kùn mọ́ wọn tí ò tó yín mọ́ wọn tó ṣe pé bóyá àwọn ti rẹ́ǹtì lé ni àbí bí wọ́n ti fẹ́ rẹ́ǹtì lé ti àwọn àrí abẹ́ni yẹ pé ń sùn tàkàkiri ànábì ni wọn bẹ́ẹ̀ wò wọn bẹ́ẹ̀ náà ni gbogbo tó náà wọn bá ṣe fún yín ọlọ́run ṣòwò fún wọn wo àwọn tí wọn ní tu wọn mọ̀ wọ àwọn tó ń ju ọ lọ máa àwọn tó ń ju ọ lọ anábì ní fàdáàlìkà àjìnàrò ànlá tẹ́zẹ̀rù bìnà ìmọ̀tìlá yẹn bẹ́ẹ̀ bá ń wo àwọn tẹ́ jù lọ yẹn lẹ́ẹ̀fì máa rí bí mojú ẹ̀ ní máa fojú yẹpẹrẹ ìkẹ́ tó lè bá ṣe fún yín so àmọ́ tẹ bá ní pé à ẹ̀ náà ń wo àwọn tó ju yín lọ ẹ̀ ń wo àwọn tó ju yín lọ tó ju lọ lẹ́ ẹ̀ ní fojú ẹ̀ ní rí kọ́lọ̀ ń sòrè fún yín mọ́ òyìn ní lè dúpẹ́ fọ́lọ̀ ọba sólè náà ni àwọn ọ̀nà tí a máa ń gbà láti máa fi fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ sọ́wọ́n náà ni kí a dúpẹ́ fún ẹ̀tọ́ ọlọ́run ọba ni kí a máa bẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba ni sọ́ba kan náà ká sì bẹ̀rù rẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba ẹ̀tọ́ ọlọ́run ni mùsùlùmí máa ń bẹ̀rù ọlọ́run ni bákan náà rọ̀já ẹ̀wù kí wọ́n máa ra kan orí lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run ní ẹni àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́run ní ká fi ọkàn orí sọ́dọ̀ rẹ̀ tó bákan náà ká tún gbà nípa ọlọ́run bá yí lọ́ba tó máa ń ṣọ́ wa kó yíyàn bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ni kókó ènìyàn orúkọ ọlọ́run yìí wọ́n ló lè sọ ni ẹ̀tọ́ ọlọ́run ọba ni bí ìdìnnìlá tó bá tún di ní ọ̀la ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba yìí náà ni a bá lọ abẹ́lọ́wọ́n bá pẹ̀lú ìjọkan oṣù rẹ̀ kó mọ́sà sí àlékún àgbóyè ẹ̀sẹ̀rẹ̀ fún wa so ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́run kó mọ́sà bá wa lẹ́sàn-án rẹ̀ so bí ó sì ṣánná nìyẹn láti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú gọ́lọ́run ó sì di ìparí àwẹ̀ kọ́lọ́run má jẹ́ kí dúkìá rẹ̀ kọ́lọ́run má jẹ́ kó parẹ́ kọ́lọ́run kó fi ṣọ́ọ̀rẹ̀ sọ kó fi ṣọ́ọ̀rẹ̀ sọ gbogbo so fún wa tá a bá mi 08103351519 آه، سو عبد الفتاح صارومي ومن داك بلوك سبحانك اللهم بحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته